yuqinun ẹ̀yin ọba ti tẹ̀lé òfin ọlọ́run ajẹ́ pé òfin ojú dúdú ńlọ́kù tẹ́ ẹ̀ máa tẹ̀lé òfin ojú dúdú ò sì lè bí ìdúró dọ́gba kò lè bí ìṣedọ́gba kò lè bí ìṣedọ́gba rárá rárá ẹnìkan ń ṣèjọba democracy ẹ wá kó dúró dọ́gba níbo ni dúdúró dọ́gba náà ti wá níbo ni dúdúró dọ́gba náà ti wá kò sí nítorí pé ìjọba tó yẹ kí wọ́n máa lórí ìfẹ́nu ni ìjọba tó yẹ kí wọ́n máa lórí bá a ti ṣe rò pọ́ yẹ kó rí ni kìí ṣe lórí bọ́lọ̀ ti ṣe fẹ́ kọjá. so àwọn àṣìlò wọ́n wà nù àwọn gbólóhùn àwọn èèyàn tó ń tẹ̀lé fẹ́nu ẹnìkan gbapò lórí lábẹ́ pẹ́ ẹ̀ dìbò fún lábẹ́ àbúradà ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹnìkan lábẹ́ àbúradà ẹgbẹ́ onúnù onúnù wọlé ẹgbẹ́ ẹlẹ́yẹ wọn ní kí wọn máa fò lójú sẹ́mà wọ́n máa sọ̀kalẹ̀ ẹgbẹ́ onúnù tó wá wọlé o ah, a ti olórí tọ́jú olùṣèdọ́gba rí lórílẹ̀‐èdè bí yìí lọ́nà o. torí ẹgbẹ́ onúnù tó wọlé ni torí bàbá yẹn ó dúró dọ́gba kìí sálábòsì ń bo ló ti wá rí ìdúró dọ́gba ńgbà tó tẹ̀lé alkitab tó tẹ̀lé sunna. àbíbọ̀lá ti lè rí absolute justice tí ò bá jẹ́ nù òfin ọlọ́run kò síbi tá a ti lè rí torí ẹ̀jẹ̀ á kíyè sára ẹ má máa si gbólóhùn lò ẹ má máa gbé nǹkan sáyè tí èsì tiẹ̀ nítorí pábò sí gangan nù kẹ máa gbójú fáìnà kẹ máa gbá ìná fòjò òǹgangan náà ń pè lábòsí ọ̀rọ̀ tẹ sọ̀ǹgàn àbòsí ni. eléyìí jẹ́ bòsí jà kèésì àwọn olórí tí ń lo democracy láti tì ń bá wí o. ẹ̀wọ̀n kí tí ẹ bá fẹ́ gbowó lọ́dún èèyàn gbogbo àwọn sọkúsọ lẹ́ẹ̀mọ́ fẹnu wa rọ́ọ̀fù rẹ̀ gbàtẹ́ bá dọ́dọ̀ ẹ̀ ń tọ́wọ́ à ń pò ẹ máa sọ pé ara ẹ̀yin tọ́lọ̀ ń sọ pé ẹ máa bẹ lábẹ́ bòjú ọlọ́run náà lẹ́yìn yìí torí pé ẹ dúró dọ́gba ó lọ ṣe dúró dọ́gba olùfin ọlọ́run ṣe dúró dọ́gba ẹlòmíràn lọ sọ́dọ̀ ọba ọba tó jẹ́ pé àṣà làwọn fi jọba kò sí pẹ̀lú ọlọ́run sọ kò sí pẹ̀lú ntánàbì sallallahu sọ ọwọ́ àmọ́ fẹnu wa rọ́ọ̀fù ike ìmáàmù nàádìl tọ́lọ̀ ń sọ yín gan ni wọ́n ń bá wí bàbá àbẹ́ rí kankan tó gbogbo eléyìí agbọ́dọ̀ kíyè sára ọ̀rọ̀ tó ń sọ gangan àbòsí wọn àbòsí ni wọ́n ń pè tọ́ ìmáàmù nàádìl al-imamatu imamatan nínú sẹ̀ríyà oríṣi méjì nìjó lórí imamatun kubra wa imamatun sughra ìmáàmù tó tóbi àti ìmáàmù tó kéré ìmáàmù tó kéré òní ìmáàmù tí ń síwájú wa nínú sọláàt ní mọ́sálásí òní wọ́n ń pè ní ìmáàmàtún sọ̀gọ̀rọ̀ nínú sẹ̀ríyà ìmáàmàtún kùbọ̀rọ̀ ìmáàmù tó tóbi òun lẹni tí ń darí ẹni tí ń darí orílẹ̀-èdè òní wọ́n máa ń pè ní ìmáàmàtún kùbọ̀rọ̀ ẹni tó bá ti gbapò yẹn ni wọ́n máa ń pè ní al nítorí pé kìtàbù ọ̀sùnà ni ó fi ṣèdájọ́ nítòsọ́ di alimam nù ẹni tí gbogbo èèyàn ń tẹ̀lé ẹni tí ń fa àwọn ará yòókù ń tẹ̀tẹ̀ ẹni tí ń darí ìlú pẹ̀lú ntọ́lọ́nfẹ́ àti ìlànà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n tún máa ń pẹ̀lú wọn ní amirul mu'minin amirul mu'minin aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo nítorí tó máa ń pẹ́ àdawlatul islamiyya wípé orílẹ̀-èdè Islam sẹ́wọ̀n kó orílẹ̀-èdè Islam ta ni wọ́n ń ṣèjọba lé lórí àwọn mùsùlùmí náà ni torí àwọn máa pọ̀ lórí wọn ní amirul mu'minin bẹ́ẹ̀ ni wọ́n máa kiri wọn náà ní al-khalifa al-khalifa àrólé yẹn ni pé khalifatu sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà wo ló fẹ́ jẹ́ àrólé fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tó bá sọ pé ntọ́lọ́n fi rán ànábì àti ìlànà ànábì kò pé yín kọ̀tọ́ sí kẹ́ ẹ lò lásìkò tẹ̀yìn wáyé khalifa kí wọn lọ jẹ khalifa tu shaitan èsì khalifa tu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ìmáàmù nàádìl tán sọ ń bínú kèsì ìmáàmù mọ́sálásí fa dákùn bàbá pínwó dáadáa òde tá a lọ lónìí wọn pínwó dáa ìmáàmù nàádìl tọ́lọ̀ ń sọnu abẹ́ bojú ọlọ́ọ̀lẹ́bẹ̀ bàbá ẹgbọ́n ọ̀rọ̀ sàrà ni wọ́n sọ mbẹ́. so àbí ìmáàmù wọ́n fẹ́ yan àwọn náìbì wọ́n á yan náìbì lágbọ́n abì kan wọ́n tún yan náìbì lágbọ́n abòmí náìbì tí ò sínú sẹ̀ríà yẹn. àkọ́kọ́ yíyan náìbì nǹkan kò túmọ̀ sí pé lè máàmù dúró dọ́gba torí kò sínú sẹ̀ríà ẹ wá ní àti ibi tó ti yan náírà àkọ́kọ́ àti ibi tó ti yan náírà kejì ìṣèdọ́gba wà ń bẹ ìmáàmù adil tó ń sọnù rárá ìmáàmù adil tí wọ́n ń sìn rárá ṣe tá nàbì sallallahu alaihi wa alihi wasallam ti ń sọnù. torí ẹ lóòótọ́ o nínú ilé rẹ wọ́n lọ ń darí ilé rẹ o wọ́n lọ ń tètò rẹ o àmọ́ kìí ṣe wọ́n wọ́n ń bá wí bẹ̀ kìí ṣe ìmáàmù adil tó ń wí nù tọba ṣe dọ́gba nulẹ̀ rẹ̀ àwọn akọ̀ bọ́ sábẹ́ rẹ̀ rárá ọ̀ bọ́ sábẹ́ rẹ̀ torí al-imaamu idà ọ̀tùlẹ̀kọ̀ sọ̀rọ̀fẹ̀ ilẹ̀ al-imaami al-kabir ilẹ̀ al-imaami al-kabir alẹ́dí yaqudul bilada bilkitaabi wa sunna ẹni tí ń darí ìlú pẹ̀lú ọlọ́nsọ anabi sallallahu alayhi òwi òní wọn wí bì torí pé àti ṣe dọ́gba olórí. tí ń tẹ̀lé Tọ́lọ́n ti ń tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa àfi kọ́ lọ́wọ́ bó fi ṣe kòńgẹ́ ńlá ìwọ tí ì dẹ́kọ̀ olórí kò dé kọ́ dààmú kò tí ì jẹ́ kọ́ ọmọ ewu tó wà nínú jíjẹ́ olórí bóun lo kìtáàbù lo súnà àti dúró dọ́gba rẹ àfi kọ́ lọ́wọ́ ràn ọ́ lọ́wọ́ nítorí pé àìmọye nǹkan ni wọ́n máa yọjú sí olórí àìmọye nǹkan ni wọ́n máa hàn sí léyìí tó ṣe pé tí kò ní lè ṣe dọ́gba ojúsàájú ọ̀wọ́ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ àbòsí ọ̀wọ́ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ yóò máa pè fẹ́ nìkan ju ẹnìkan lọ yóò máa yan àwọn kan jẹ fáwọn kan. torí ẹ̀ ni ó ṣe jẹ́ pé ọlá ńlá ń bẹ fún olórí tọba dúró dọ́gba àti ríru rẹ̀ àti ríru rẹ̀ nínú àwọn aṣíwájú pàápàá jùlọ àwọn alkhulafa ar-rashidun abubakar umar usman ali radiyallahu anhum àwọn sọ̀hábà ńlá yìí a wọ́n ṣe wọ́n ṣẹ̀tọ́ wọ́n dúró dọ́gba wọ́n ṣàbòsí wọ́n ò jíwó òlu ò sì fi ipò ọlá wọn wọn ò fi kó nǹkan àlù wọn kó wọnú ilé wọn ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi lóko yẹn wọ́n fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ wọn ò gbé fẹ́nìkan wọn ò ti torí pọ́mọ àmì lélẹ́yìí kọ́ máa dáràn kọ́ máa ṣe nítorí báwò torí pọ́mọ olórí ni àmọ́ ọmọ ọlọ́mọ láì sẹ̀kún ó mu wọn ò ṣe bẹ́ẹ̀. wọ́n fún gbogbo ẹni tó lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ wọ́n sì gba gbogbo ẹtọ lọ́dọ̀ ẹni tó yẹ kó san àwọn eléyìí dúró dọ́gba pín irú wọn náà ni Umar ibn Abdul Aziz rahimahullah ó gbìyànjú pípọ̀ ọ̀dà rí apá kan nínú àwọn òpìtàn Islam àtàwọn olùmọ̀ rẹ̀ tí wọn kà á kún الخليفة الراشد الخامس وني خليفة إليك عنه لين علي ابن أبي طالب رضي الله عنه قتل جايك كيسون ọgbẹ síbẹ̀ látàrí dáadáa tó ṣeni àti dúró dọ́gba àìfigbá kan bọ̀kan nú àìfàbòsí ṣèjọba ìtẹ̀lé kìtàbù wa sunnah lójú méjèèjì ìdínà tí wọ́n fi fi ṣe al-khalifatul khamis tonti pé alḥasan ibn ali radiyallahu anhu oní al-khalifatul khamis òhun ló ṣe ìjọba títí tí al-khilafatu an-nabawiyya tó fi pé ọgbọ̀n ọdún gérégé gẹ́gẹ́ bí ntànàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ti sọ. So tó ní al-khilafatu nabawiyya ọgbọ̀n ọdún gẹ́gẹ́ ní ọ̀sẹ̀ kí gbogbo nǹkan tó yí padà kó tó wá dìjọba lọ́balọ́ba bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ gẹ́lẹ́ eléyìí jẹ́ ma'lamun min ma'alimi nubuwa àmì kan ni nínú àmì jíjẹ́ anabi anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam imaamun adil àwọn mìíràn tún jẹ́ bẹ́ẹ̀ táàmà tó ti kọ́ lọ́nlọ́mà o nínú àwọn ẹni tí wọ́n lo kìtàbù wa sunna sẹ́mi pé wọn ò yé lo kìtàbù wa sunna láti fi ṣèjọba àwọn mùsùlùmí títí ìtòsí yìí tí ò tó ọgọ́rùn méjì ọdún àbí kó jùlọ pẹ̀lú díẹ̀ asultan abdulhamid tó jẹ́ olórí tìgbẹ̀yìn fún alkhilafatul uthmaniyya fún ìjọba táwọn uthmaniyya àwọn al-atraq àwọn turkey tẹ́kọ̀ àwọn ni wọ́n ṣe ìjọba káyìn ti gbogbo orílẹ̀-èdè islam wọ́n sì ṣe ìjọba yìí bil kitabi was sunnah bọ́ fẹ́ kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń tọ̀rí kọ́ làwọn bọ́ fẹ́ kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú tiwọn wọ́n fi tọ̀rí kọ̀ wọ́n fi kún ọ̀rọ̀ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn náà ṣèjọba bilkitaabi wa sunna bídìí àwa lọ́wọ́ wọn tọ́ ọlọ́mọ àwọn táwọn náà tún dúró dọ́gba nínú àwọn olórí wọn yẹn kí èsè dandan káwọ̀ dá wọn mọ̀ tọ́lá àkọ́ ni wọ́n sọ pé àfi wọ́n sábẹ́ bòjì lọ́nà tó dá wọn tó mà wọ́n oní òfin wọn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹndàl kìyàm abẹlẹ ńkọlọ ṣe dáadáa fún gbogbo wa náà. ẹlẹ́kejì ṣáàbù nẹ́ṣà àfi ibadatillahi azza wa jal ọ̀dọ́ tó jẹ́ pé ó dìde lórí ìmọ̀ àjọsìn fọlọ́wọn ọba tọ́gatọ́ gbangba ọ̀dọ́ tẹ́kọ́ dàgbà ọ̀dàgbà dìde lórí ìmọ̀ àjọsìn fọlọ́ àsìkò òjọ́dọ̀ ẹlẹgẹ́ àsìkò ni nínú ìgbésí ayé ọmọ èèyàn àsìkò yìí gan iná ní púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n máa ya ọmọ kọ́mọ tí wọ́n ya gara wa tọ́pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n máa ya alágbẹ̀rùgbárí aláìfẹ́ sílọ̀n tí wọ́n máa ya ọmọ àta tí wọ́n máa pè wọ́n sí tọ́lọ́n tí wọ́n máa tàkìtì pàkọ́ tó máa ṣàfihàn wípé àwọn ọ̀rá yìí léyìn àti pé papà gan ìjọsìn kọlọ́kàn nínú ọ̀rọ̀ tàwọn ìgbò òwúrọ̀ làwọn wà ọ̀sán ò tí ì pọ́n á ń bọ̀sibọ́sí ìpele oṣù èyí tóun sì kọ́ ó ní pọ́dọ́jọ́ alẹ́ máa ti máa ń kù díẹ̀ tó bá kù díẹ̀ tóun ó fi ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ kòtò gbàná ló wọ́n bẹ̀rẹ̀ sí ní sílọ̀ ẹni ọmọ bó wọn dọ̀la ṣe gúngùn tí ọmọ wa ṣe bó ti ṣe fẹ́ tí ọmọ hùwà bó ti ṣe wù ú tó fi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹni rí wọn díẹ̀ sí ẹ̀yin náà wo ẹ̀rìn káàkiri fẹ́ fi lè mọ òdodo ọ̀rọ̀ yìí ní gbogbo òlu gbogbo àyè àyàfi fi tọ́lọ̀mùbá ti sàánú wa ẹ rí àwọn ẹni tí máa ń jù nínú àǹsìn lọ sáǹsì máa lọ mọ́sálásí púpọ̀ jù àwọn bàbá arúgbó ni àwọn bàbá tó ṣe pé bí òjò ni ó lè jọ́la àwọn bàbá tó ṣe pé igun ẹ̀yìn ò dúró déédéé má gbogbo tẹsẹ̀ náà sì ti ká àwọn asan ọwọ́ ti ká le àwọn bàbá tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ báyìí lójú wọn máa ṣẹ́ tí wọn ò ní ríran dáadáa irú àwọn bàbá ńlẹ́rìí mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ti ní àyè sẹ́kẹ́ bẹ̀lẹ́ bá wọn ẹ bá sàtì wọ mọ́sálásí ẹ má wo bòmí ibi tí bàbá máa jókòó náà ni ẹ̀wọ̀ ẹ bá bàbá ń bẹ̀. bàbá mi gan ti fi mọ́sálásí ṣe bùgbé tó kì í padà lọlé lẹ́yìn sọ́láàtì yóò jókòó ka mọ́sálásí yóò máa kí alukur'an yóò máa ṣe azkar yóò máa ṣe asọ́láàtì fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yóò máa ṣe bẹ́ẹ̀ fi retí àkókò sọ̀láàtì mi ó ń bá wọlé kí ni kó wọn lọ sí nílé ẹjọ́ làwọn ọmọ máa fi dààmú òun àròyé nìyàwó fi máa fìtínà òun ẹjọ́ wọn rojú sí lọ yóò lọ àmọ̀ tí ó yà irú àwọn bàbá ńlẹ̀ máa rí mọ́ṣáláṣí ọ̀gọ̀ọ̀rọ̀ rú wọn wọ́n máa ṣe làdáni àwọn míì wọ́n máa ṣètọ́jú mọ́ṣáláṣí yóò máa pọn mi sínú àgbá mọ́sálásí inú àmú rẹ̀ yóò máa tọ́jú àwọn àgé òní jẹ́ káwọn èèyàn sọ di bọ́ọ̀lù yóò máa ta padà sáyé rẹ̀ táwọn èèyàn bá lò tán pátì síbi tán lò sí òun máa ta padà sáyé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn amúgbálẹ̀ wọn amọ́wọ̀ wọn afi gbá mọ́sálásí torí pé wọ́n mọ̀ pé mọ́sálásí lé ọlọ́ọ̀ni kò sí yẹ ká máa wọlé ọlọ́ọ̀ni kọ́dọ̀tì àwọn àgbàlagbà yìí ní máa sin lọ àwọn ọ̀dọ́ à àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ọ̀ráyè wọn ọ̀ráyè nítorí pé wọn ráyè fúnre gbè wọn ọ̀ráyè fẹ́ sìn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsinyìí ọmọ ibi tí wọn ti ṣe patí lálẹ́ yìí ńlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tí bá ń sin lọ yóò gbé ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ ó lè ní olóhùn nìyẹn tó wọn á jọ lọ amúra ní ìmúra ọmọ tí ò ló ń bá wí wọn wọwọ kú ọ wọn jáde níjáde ọmọ kan ọmọ ọmọ abú àfa ẹlòmíín bẹ́ẹ̀ bí títí ń gbọ́tí lọ́wọ́ báyìí láwọn ọ̀dọ́ ẹlòmíín ògógóró ń tiẹ̀ ẹlòmíín bí títí ń mugbó ní ọmọ fa sìgá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ nìsín wọn àwọn ìlọ mọ́ṣáláṣí kí wọ́n fẹ́ lọ sí mọ́ṣáláṣí wọ́n àti ṣe bàbá arúgbó abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n ń wo bọ́ọ̀lù wọ́n ń bẹ́ ń bi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù football house wọ́n sanwó wọlé ni o yóò tún aka akọ ẹ̀wù rẹ̀ yọ ká sókè yóò tún ká ti ṣòkòtò yọ kó òkè àfi bí ẹni tí wọ́n fẹ́ mẹ́ja nù odò àfi ti múra láti jẹ ìṣẹ́ nítorí pé bọ́ọ̀lù yẹn à àwọn fẹ́ wo gbogbo tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni torí pé ẹ lè lu àwọn àwọn làwọn máa lù yín alùbami làwọn máa lù yín tó irú nǹkan yẹn ni bìtẹ́ bá àwọn ọ̀dọ́ nù ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀dọ́ èyí tí ọba máa ṣèrànù kọ́ máa ṣèrégbè àtàwọn àwọ̀ àdánù wọn yẹn ẹ rí i pé òun bẹ́ẹ̀ ń di ntájẹ làwọn à ntájẹ làwọn à. ọlọ́run ni ó fún ọ ní jẹ ṣe ọmọ lọ́n tí ó fún ọ ní jẹ ọlọ́run kan ní bínú ẹ wọ́n lé bi ewọ́ kọ́rọ̀ mi ọwọ́ tinú lọ́yẹ ká kọ́kọ́ abẹ́rẹ́ nǹkan ọ̀pọ̀ wọn náà wúra rẹ o báwo tó ṣe lónìí báwo tó ṣe làásù magrebu dé ní iṣẹ́ nì iṣẹ́ nì ati ati ati ati àti àti bóṣẹ́ lójú kalẹ̀ bàbá parí rẹ̀ kò lè ṣeé ṣe ọlọ́ngàn ò ní bínú abẹ́ ìgbọ́rọ̀ ṣe àdìsí láti rí ìyọ̀ni àbáyà ọlọ́run ní bínú tẹ́ máa ń fẹ́ sìn tẹ́ ń fi ń falẹ̀ ọ̀pọ̀ ẹ̀ma yẹn ní ìsinsẹ́ bí ìdí ọ̀tẹ̀ lẹ́wà ẹ̀yin ọ̀dọ́ ìdí ọ̀tẹ̀ lẹ́wà ó lágbádá sí lè lówó máa lọ àṣìjọ wà lẹ́yìn ni o iṣẹ́ ògá pé ọmọ àtàjù á lọ ìwọ tó ṣe pé nọ́mà ti wọ àdúgbò bíi tẹ́sí ń tajà ó ti lọ pàdé wọn láti ẹnu wọn sì pé látòrí ta ló ti lọ pàdé wọn bóòlù tí wàá ló máa lọ ọtẹ́ǹdì ni ńjò ni tó fi tẹ́ǹdì ẹ̀rí pé ntọ́pọ̀lọpọ̀ ń bá kánú ẹlòmíì ó ti forí jágbóògùn lọ báyìí bẹ́ẹ̀ yẹn jókòó bẹ́ẹ̀ wọ́n ní dí ọmọkùnrin ò tó ókè díẹ̀ tọmọbìnrin ló tó ẹ̀rí pé àwọn àrégbè àti ránù àtàdánù ọ̀pọ̀lọpọ̀ ń wá ká wọn àrójútu ẹ̀sìn tẹ́bí wọn náà mọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹjọ́ jẹ́rọ̀ tí ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ báyìí nítorí pé ẹni tuntun lọ ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìsánitá ọjọ́ wa jókòó kọ́ darapọ̀ mọ́ ayò làwọn ń ta sẹ́ni tí ọba ń ta ayò pa wọ́n pa wọ́n lè jókòó sí di ayò láti Maghrib táwọn ń ranù ní dìde ń bẹ àfago méjìlá àìjẹun táyò tí wọ́n ń táwọn wọ́n gbà pé ayò ó tó láti yọ àwọn ntọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń fààyè tí wọ́n ṣe kìí ṣẹ̀sìn ẹlòmíì gbogbo àwọn rẹ́kọ̀dù lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ ọ̀nbẹ́ńlé báyìí ti ń lu rẹ́kọ̀dù lẹ́yìn rẹ́kọ̀dù báwùjọ wá ṣe jẹ́ àwùjọ tí wọ́n múná lọ yìí gbogbo ìgbà ní máa lọ rí epo nílé epo tó ṣe pé jẹnẹrétọ̀ rẹ̀ ọmọ adún ni là ó gbogbo ìgbà tẹ́yìn ń sùn tí wọ́n ń jí lóru bí aago mẹ́ta kọ́ fẹ́ ṣe kìyàmù lẹ́yìn ọ̀daràn ó ṣe kìyàmù ìbìlì sí i òun dúró ti ṣe tọ́ọ̀tù ẹ pé fíìmù rẹ́kọ́ọ̀dù fíìmù rẹ́kọ́ọ̀dù ẹ lákùn inú èèyàn ṣe dùn tí èèyàn bá ti sáyé ojú rẹ wá sí kóńgbàkóńgbà bí ojú ọ̀daràn nítorí pé òfojú ṣe tọ́lọ̀ ìrégbè ló ń fojú wò tilẹ̀ fi má. ebi àwọn míì wà nínú àwọn ọ̀dọ́ lónìí pẹ́ pé àwọn ń dẹ́dẹ́ àwọn ẹni táwọn fẹ́ lù ń bàgẹ́ ni wọ́n ń wọ ẹni tó ń fẹ́ ṣe gbájú ẹ̀ fún àwọn wọ́n fẹ́ yàwòyàwò láìsí ẹ̀ tí wọ́n gbowó lọ́dọ̀ ẹni ẹlẹ́ni tó ṣe pé wọ́n gbé ìbànújẹ́ lòun lọ́wọ́ ọ̀kan ní tó ń bá aráyè tó ń bá fi ṣiṣẹ́ dáadáa wò ní less than five million lọ́sẹ̀ five million not five thousand ah ọ̀ràn tó ń da agbárí rẹ ò ní kájọ́ gbẹndẹ̀lùkìyàm tí yẹn bá wá fọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó bá fi kó five million haram jọ tó ń fọṣù kọ̀ọ̀kan tó fi kó twenty million haram jọ sẹ́yìn mọ̀ pé yọ jẹ́jọ́ tí ó pọ̀ gan-an bàjẹ́ tó bá dọjọ́ gbẹndẹ̀lùkìyàm ó ní ẹjọ́ sá mùsùlùmí lèmi àwọn kèfèrí mọ̀ ń gbowó wọn ìsìláàmù lọ́wọ́ kọ́kọ́ máa jalè níta àwọn gbájúẹ̀ àwọn ń jàǹbá àwọn ẹni tó ṣe pé ìranù àti rẹ́gbẹ̀ làwọn ń bá ká ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló máa ń ṣe ọ̀dọ́ ló máa ń lọ dáná ọ̀dọ́ ló máa ń folé onlé ọ̀dọ́ ló máa ń fọ́ ṣọ́ọ̀pù ń ṣọ́ọ̀pù ọ̀dọ́ ló ń jí ní gbé gbogbo àwọn àbúrúkú tẹ̀ ń gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ọ̀dọ́ lọ́wọ́ àbẹ̀ àwọn òrójútùú tẹ̀sìn ọ̀dọ́ ní kó àwọn obìnrin jọ ní sọ pé kí wọ́n máa ya fọ́tò òhò wọn òun ma máa tà fáwọn òyìnbó kan onye níye tó jẹ́ ọ̀dọ́ náà lọ́mọbìnrin aláìlórí lọ́wọ́ dìtìrìn ọ̀bọ tí wọ́n ní kó wọ́n máa ya fọ́tò ara rẹ̀ ní hóhò wọ́n máa fi gbowó lọ́dọ̀ òyìnbó gbogbo àwọn àrégbé àtàdánù tó pé kò promote kò pé kárí dáadáa lọ́la gbẹ̀ndà kìyàmà ó sì gbọ́dọ̀ jẹ́ pé làwọn bà gbèsè ayé wa jẹ́ sí ètò wọn jù nínú gbèsè ayé ọmọ èèyàn nígbà tó wà lọ́dọ̀ gbogbo tó lè ṣe àsìkò ń bọ̀ ọmọ wò pé wọ́n ń ṣe nì nísìn tó máa ní kẹlòmí ọ̀fọ tí wọ́n ma pẹ̀lú búlọ́ọ̀kù tí wọ́n gbé kara wọn tó méjìlá pẹ̀lú ògùn ọlọ́tí máa ń bá eré bọ̀ kò ní kọsẹ̀ tí ò fìfò torí pé ọjọ́ ọ̀dọ́ lónìí ọjọ́ ń bọ̀ tí wọ́n pè kó o fò dájì rẹ̀ blọ́ọ̀kì mélòó nù mẹ́fà wàlá ìtọ́ ẹ pé bóyá ibi tó ṣubú sí tó ti gbá rẹ̀ tó ọba kù nù kí ló dé táyé lu agbára tọ́lọ̀ wá fún wa láti ṣe tọ́lọ̀ kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn tani máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá arúgbó àwọn ìyá arúgbó ni àwọn ọ̀dọ́ àwọn ọ̀ráyè gbogbo eléyìí ọ̀dọ́ mi ní ìsìtẹ́ bá rí tó fi earpiece tó fi sétí kí ni ń gbọ́ kí ni ń gbọ́ rẹ́kọ̀dù ẹ̀rí tí wọ́n máa sori báyìí bí ìgbà tí ewé kan já sínú omi tí wọ́n máa sori jọ́bọ́lọ́ jọ́bọ́lọ́ jọ́bọ́ kékeré ló dé kí ló sọnù yọ̀mọ̀ òtẹ́ máa sọ pé àwọn ọmọdé yìí kẹ́ bàbá ẹ̀yin ìgbà pẹ̀yìn dàlẹ́ àwa nìgbà ló dé abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n tún máa blọ́dí fúlù ọpọlọ àwọn bàbá bàbá bàbá tí ń pè ọkọ ọmọ rà bàbá tí ń pè ọkọ ọmọ ṣègbè ó tún máa wò kó àwọn bàbá yìí ọ̀gbọ́n bí bàbá lọ́gbọ́n bí wọ́n ló sì gọ̀ gbogbo ọ̀ padà yé ń jọ́kà akaramakomola ọ̀dọ́ tí ọjẹ́ kò ń dàgbà dìde lórí ìjọsìn fọlọ́ wọlé òrìlá lọ́lọ́ ń fún àsìkò táwọn èèyàn máa ń lò báṣubàṣu àsìkò táwọn èèyàn máa ń lò rádaràda àsìkò tí wọ́n máa ń lò sórí ibú ni wọ́n wá ń lò dáadáa lọ́nà tó fi sórí ire ọmọ abẹ bòjì tí ò sí bòjì kan àfi ti gbogbo bàbá màmá bá fi ọmọ rere báyìí ta lọ́rẹ̀ ó máa dúpẹ́ ni ọkọ̀ lè fowó ṣùgbọ́n ya laita qaumi ya'lamun ọlọ́run jẹ́ kó yí àwọn èèyàn tiwa náà tọ́mọ bá tún jẹ́ sẹ́sìn sẹ́sìn tí ń sẹ́sìn pẹ̀lú ìmà tọ́mọ jẹ́ olùtẹ̀lé tọ́lọ́ olùtẹ̀lé ta nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a gbọ́ pé lóde ìwòyí ìbànújẹ́ nírú ọmọ bẹ́ẹ̀ máa jẹ́ fáwọn òbí rẹ̀ wọ́n máa sọ pé àmọ́ ibi tó ti gba wèrè mẹ́sìn mọ́sálásí sáni sá alukuraani ni wọ́n máa gbé ká tí wọ́n máa ká ni ẹ bá fi tó fó fi kíní sétí ó ló ń gbọ́ wáàzì àmọ́rú ọmọ eléyìí o wọn náà wá lọ sédíọ̀mù ọlọ́wòrán wọ́n gbá bọ́ọ̀lù ń lónìí abẹ́rẹ́ nǹkan mẹ́ Nasarawa United àti Taraba United ẹ dákun ẹ gbọ́. Taraba ń pẹ́ kọ́mọ United lẹ́sàrà ń kó tọ́mọ United kọ́fọ́ká. ọmọ ń gbọ́ Kùránì ọmọ ń sin lọ ń bà yín a ayé òde òní ti dàrú o kọ́lọ̀ ń dá kọ́kọ́ bá wa tuntun. ọmọbìnrin màmá rẹ̀ bàbá rẹ̀ wọ́n fura rí pé gbèsè ọmọ yìí ẹ̀sìn lọ́mọ yìí kà kù ẹ̀sìn lọ́mọ kà kù jàgídíjàgan furukọ́kọ́ furukọ́kọ́ táwọn ọmọbìnrin máa ń ṣe tí ó fi lọ gbóyún ẹyẹ wálé kò sínú sísí ọmọ yìí ọmọ ara rẹ̀ balẹ̀ tọ́rọ̀ bá fẹ́ dàrú yóò fi tọlọ́run bá wọn sọ̀rọ̀ nulẹ̀ ọ̀rọ̀ yanjú ẹ̀rí tí àwọn bàbá màmá wọn máa ṣe mítìnì lórí ẹ̀ irú ta sílífà fẹ́ yà yí o àbẹ́rẹ́ ẹ mọ̀ kó àwọn náà gan láti bẹ̀rẹ̀ wọ́n ní sílífà àwọn ẹ̀sìn wọn ò sì bá àwọn ẹni tó lẹ́sìn tó àbí tẹ́yìn wọn náà bímọ ní ìtàn sàn sílífà àmọ́ lárúbá tẹ̀ sí rélé yùn. àwọn bàbá màmá yẹn ẹ rí wọn bá ti fúnra wọn sígínà pẹ̀lú bàbá pé àtìyá a gbọ́dọ̀ gba ẹ̀sìn kù lọ́wọ́ rẹ̀ o. àwọn ẹni tí bá ń ṣẹ̀sìn rọ́kọ gidi <laughs> àbẹ́yẹ̀ ò sì gbọ́ rí wọn lọ́mọ tí bá ń ṣẹ̀sìn kì í rọ́kọ gidi. ókè àwọn ọmọ àtàǹkọ àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù táwọn rọkọ gidi àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀wù mẹ́ńtálítì so tọ́ba tí wọ́n sọ̀rọ̀ kọ́tọ́ ọmọ fẹ́ẹ́ dásí pẹ̀lú tọ́lọ́run àti tànàbì tí máa sọ wò ó àbẹ́rẹ́ wáàsí lọ́dọ̀ rẹ̀ táǹtọ̀rọ̀ wàásù à ń sọ̀rọ̀ gidi ń ṣe wàásù ìyẹn ní kọ́ ọlọ́run sọ ànábì sọ kì í sọ̀rọ̀ gidi fa wàlá àdáwò wà láàyè wáyò torí rẹ̀ wọ́n wàá dẹyẹ sọmọtọ́ lẹ́sìn títí tí ó fi máa kórìíra ẹ̀sìn tí ó fi máa kórè rẹ̀ sí. ńgbà tí bàbá ò ní rúgbà tọmọ dárúgbà sí wọ́n máa pe tá à ń fi ọjà lè máa mú. àbẹ̀wò làṣẹ àwọn ìyá náà máa pe bàbá rẹ̀ kò dárúgbà wọ́n lọ ń dárúgbà sí. ẹ ara àwọn èèmọ̀ ayé ẹ rí i pé ìgbà míì ṣé èwù tó kọ kí ó apá gbọ̀n ni tí agbọn tiẹ̀ ti ń dábì kòǹgìrì wọ́n máa kí wọ́n ti wá ń gbọ́ súnà yìí ṣé wọ́n máa sọ pé irùngbọ̀n tá a sọ fún ipa rẹ̀ sí ni irùngbọ̀n sínú ẹ̀sìn ẹ̀dá kù ń bọ̀ lọ́wọ́ wọ̀ ń bọ̀ lọ́wọ́ wọ̀ àdáwò ńlá torí pé ẹni tí bá ń ṣẹ̀sìn ìkórìíra làwọn ẹni tí ó bá lẹ́sìn tí ó sì fẹ́rẹ̀ ẹ̀sìn làwọn fi máa pàdé rẹ̀ lọ́nà pé bóyá ìkórìíra wa tá à ń kórìíra rẹ̀ yìí yóò padà sí sábàbí kọ́kọ́ ẹ̀sìn sí lọ́jọ́ kan kí gbogbo lè bá a ṣe kí ni ká lè bá a jọ dọ́gba. waddu law takfuruna kama kafaru fatakununa sawaa. yóò wù wọn kẹ́yìn náà jẹ́ kèfèrí bá ń ṣe jẹ́ kèfèrí ká lè bá a jọ dọ́gba. ọlọ́bẹ̀ yọ kò ní fẹ́ kí wọ́n jẹ́ lẹ́gùsí. ó ń sapá kò ní fẹ́ kí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ oníkálukú ọ̀fẹ́ pé kí wọ́n náà jẹ́ bò náà sì jẹ́ ni. akaramakomola ẹ rí i pé ẹnìkan wá sí nínú tọ́lọ̀ fi máa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń fún un sọ tí èsì pé ìfẹ́ inú rẹ̀ ní fi ń sọ̀rọ̀ tíyẹn bá fi òye wo dáadáa ẹ rí i pé ọ̀rọ̀ tó jẹ́ jami'an mani'an ọ̀rọ̀ tó kó gbogbo ń tá a fẹ́ tó kó sínú ni tó ń ti kọ́rọ̀ yẹn kúrú gẹ́gẹ́ bá nàbì sọ pé òtítù jawami'al kalim àwọn ọ̀rọ̀ tó kúrú tí ìtumọ̀ wọn ga lọ́lọ́run fún mi. ẹ pé gbogbo ń tá a fẹ́ kó sínú yọ̀ wọ̀ bẹ̀ ń tá a fẹ́ kọ́ wọ̀ bẹ̀ kò ní wọ̀ bẹ̀ ẹ wàá pèjúwe nìyí sábàbí tó fi jẹ́ pé nínú sábàbí tó fi jẹ́ pé ọ̀dọ́ yẹn tó dìde dàgbà lórí ìjọsìn fọlọ́n yóò fi máa bẹ lábẹ́ bòjú ọlọ́run òun náà ni pé rú ọ̀dọ́ bẹ́ẹ̀ kò ní rọrùn fún. kò sí ẹni náà láyé wa tòní yìí tí ó jọ̀dọ̀ tí ó dìde pẹ̀lú kó ń fẹ́ máa sin lọ òun ọ̀fẹ́ máa sẹ́ lọ tọ́lọ́run ló ń fẹ́ máa ṣe àti tànàbì sallallahu alaihi wàláhì kò ní bá ní rọrùn ọ̀tá lọ́tún ọ̀tá lọ́sì ọ̀tá níwájú ọ̀tá lẹ́yìn ẹni tí ń fi eré lé ọ yóò máa fi eré lé ọ ẹni tí ń fi ìrìn tí fi ń lé ọ yóò máa fi lé ọ ẹni tí ń fẹnu sátà rẹ yóò máa fẹnu sátà rẹ ẹni tí ń yín mú sí ọ yóò máa yín mú sí ọ ẹni tí ń yọ ti sùn tiẹ̀tẹ̀ sí ọ yọ máa sùn tiẹ̀tẹ̀ sí ọ. gbogbo ọ̀nà wọ́n ṣàfihàn pé àwọn kọ́dínà kò sí lọ́n yẹn àwọn kọ́dínà kò sí tọ́lọ́n àwọn kọ́dínà kò sí tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n máa wá. bẹ́ẹ̀ náà rí ti ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa. ẹlòmíì lórúkọ pé ẹ̀sìn tó fẹ́ máa ṣe wọn ó fi bàtà wọn jẹ́ tí wọ́n bá ń ṣẹ́sìn bó ń ṣe ń ṣeun tó sì ń pè yàn sídìí rẹ̀ káwọn náà máa ṣe bó ń ṣe ń ṣeun ó jẹ́ kí omi ọtán lẹ́yìn ẹja wọn àwọn onílọ́mọ lẹ́yìn mà kókó ọ̀la wọn ọ̀fọ̀ tí ọba ti sí kókó ọ̀la mọ́bólá gbọ́ bẹ̀ sí. tó ìdínú tó fi jẹ́ tó gbogbo ọ̀nà téèyàn fi bá yẹn já àwọn ọbọ̀ ọjà gbọ́dọ̀ olórí ibú mi gan yọ ọmọ àṣàkùn sí ọ pé kó kú olórí ibú mi gan tó bá rí kóògùn ọ̀ràn ó lè máa fàdá wọ ká olórí ibú ó lè máa wá àkàrà olóró yọ sọdọ lódì rẹ torí irú ẹ̀sìn tí eléyìí ń ṣe ní sọba gbilẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ kí ni àwọn tó máa jẹ àwọn amùsùà àwọn ọ̀daràn tọ́rọ̀ daràn kẹ́ dára wọn mọ̀ tó bá kúra wọn torí pé ọ̀daràn dárú wọn mà irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ wàláhì téèyàn bá ti ń dìde mọ́ fẹ́ sílọ̀ ah yọ bá wa la pàdé gidigidi torí àwọn ọ̀tọ̀ ọlọ́run ló ti kọ̀jù láyé àwọn ọ̀tá ànábì sallallahu alaihi wa sallam lọ́wọ́ níbikíbi. ẹlòmíì lè sọ pé ẹ̀sìn tó ń ṣe ń yọ mí lẹ́nu lédè kúkúrú má ṣe sàkánì mi. kí ló dé orí rẹ̀ là ti ṣe àní tí ẹ bá fẹ́ kí àbí òye ẹ má ṣe sàkánì so mbọ̀ bá tún débò mí olóòtú sọ pé wò ó èyí tẹ́ ẹ gbé wà ń kọ̀ bá wà náà là mú ok á wà á kú láàyè ṣé sẹ́mà láti lọ́ọ́ máa ṣẹ̀sí ni ó túmọ̀ sí ẹ táwọn kan máa ń ṣèrégbè táwọn máa ń ṣèrànù máa ń ṣe rádaràda tó ẹ tó gbogbo wèrè gan mọ̀ pé àwọn eléyìí ń sinwin ni ẹnì kan ò ní bá wọn wí o wọn máa kọ ẹ fi wọn lẹ àwọn náà ń ṣe tiwọn ni fi wọ́n àwọn náà ṣe tiwa ni amẹ́ríkà fẹ́sẹ̀ sìn òdodo àwọn ti yọjú o àbí òye gbogbo ọ̀nà ni wọ́n wà wọ́n lè gbọ́nà wọn ní boko haram ni torí pé ẹsẹ̀ ni o tó lérò pé tí ẹ ti pẹ́ nìkan boko haram ìjọba náà ti dé ńgbà náà gbọ́n àbí òye <laughs> ti pẹ́ nìkan boko ìjọba bá máa gbé wọn bọ̀ ọyọ mú wọn ọyọ kó wọn ẹ palẹ̀ wọn mọ́. ẹ̀sìn tẹ̀ ń ṣeun òun ló fún wọn lọ́rùn débi pé wọn ọ̀rá yé mímá wọ́n ní ẹtí dínà oúnjẹ má wọn. àwọn sọ wọ́n ní ẹtí dínà oúnjẹ má wọn. á àwọn lọ́jọ́ olóko ẹ̀ ọ̀dà àwọn tó ń ṣe yẹ̀wò ẹ̀rí yẹ̀wò ọ̀dà àwọn tó ń tu ẹtú ní ẹ̀fọ́sà kúránì dàgbò àbí òye <laughs> ẹ̀ pàwọn tó ẹ̀dá àná wa bọ́ǹbù tá a sọ̀lù àwọn kìíní yìí wá wọn Boko Haram ni wọn. ok so torí kẹ́ ẹ má bàa tẹ̀ ẹ rí i pé ńgbà tí wọ́n bá wò sùsùn wọn ò rí tí wọ́n ṣe sí wọ́n lè ní gbogbo yẹn máa bù gbogbo yẹn máa bù ẹ máa bù lọ́fẹ̀ẹ́ bàtí ń jẹ́ ni kílẹ̀ yóò máa jẹ jẹjẹjẹ yìí ni àbẹ́ẹ̀ rí i pé àwa yìí wá jẹun ni àbẹ́ẹ̀ kọ́ ẹ ọlọ́run dá kálí wá jí yẹn sọ á ọ̀dà àkàlẹ̀ wa jẹ́ bàṣà ọ̀dà àkàlẹ̀ wa jẹ́ àmàlàṣà ṣé ń tọ́lọ̀ ń dá wa fún. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. lórúkọ pé wọ́n fẹ́ sẹ́sì tí ọ̀tí àwọn lọ́rùn gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ wá láti fi pẹnu rẹ̀ mọ́ tó bá lo institution tìjọba tí ọba mú wọ́n lo institution tọba wọ́n lo tàwọn ọba náà wọ́n lè lọ bọ́ bàálù yín wọ́n sọ pé bàbá ìsọkúsọ ní sọ fẹ́ túlù máa yín lórí ni o tẹ̀sí mọ̀ pé táwọn bá bẹ̀rù òun náà ní gbogbo tí wọ́n bá ṣe tí wọ́n fi fọ́ ìlú mọ́ ọ lórí pé ah lójú mi kọ́ ọ̀bàjẹ́ láyé bàbá mi kò ní bàjẹ́ láyé tèmi tó lọ́ba náà wọ́n bá pé ẹ ẹ má gbàdú ẹ̀sìn láyé o torí àwọn tí wọ́n ṣe irú ẹ̀sìn ìlú máa fọ́ ni o ìlú máa ṣe kíní ni o níjẹ́ fi rọ́bà múnú wọ́n lò báwọn wọ́n tún wọ́n á bá rí i pé lẹ́yìn ọ̀mú wọ́n tún máa lo àwọn bàbá bàbá ẹ ṣọ́ àwọn ọmọ yín o ẹ ṣọ́ àwọn ọmọ yín bí àti máa gbọ́ ọ̀rọ̀ àwọn tá láwọn ń sẹ́sìn yín o wọ́n á máa kọ́ ọmọ kọ́ ọmọ ọ́ dá mílíìkì padà fún ìyá rẹ̀ ní o ẹ dákun mílíìkì báwo bit mílíìkì àbí kí lẹ́ ń pè é núnù àbí tírí kí lẹ́ ń pè é tírí crown ìní ó ti kú ọmú ìyá rẹ̀ ẹ dákun ta lọ sọ bẹ́ẹ̀ rí ẹ̀yin ẹ̀yin ó sọkúsọ bẹnu jẹ àràn nítorí pé ẹ fẹ́ lé àwọn èèyàn jìnnà sẹ́sìn ọlọ́ọ̀ ẹ fẹ́ lé àwọn èèyàn jìnnà láti tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀hán kékeré ni ọmọ tó yẹ kó yọ padà dá mílíkì dọ́sìn méjì padà fún ẹ ọlọ́run sọ pé wàlúwàlì dá yurdi'na awladahunna hawlayni kamilayni ókè tó wá gbọ́dún méjì nìyá rẹ fi fún ọ ṣé mílíkì dọ́sìn méjì <laughs> wàlá ẹtọ́ bá ti jọ́tọ̀ lọ a gbogbo àwọn sọkúsọ ẹ̀wọ̀n kẹ́ńtì ọba sọ sọkúsọ kò bùkátà research máa yanu ni bá ti yanu máa yá máa pàdé máa yá máa pàdé gbogbo rọ́ọ̀fù tó bá jáde bẹ sọ ọrọ tó wúlò ló bùkátà ó sì wájú gbogbo ọ̀nà wọn wá kọ́ gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ wakọ̀ mọ́tẹ̀lẹ́ tà nàbì muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní ya'ti ala an-nasi zamanun alqabidu ala dinihi kalqabidu ala jamra. àsìkò kan bọ̀ o àsìkò kan bọ̀ tó yẹ pé ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú. kò ní í yàtọ̀ sẹ́ni tó di ògùn náà mú. wọ́n bí olùmọ̀wá sheikh ibn baz rahmatulahi alayhi wọ́n ní ṣe kìí sàsìkò náà láti wà báyìí wọ́n ní à ń bẹ́ lọ́nkọ́ má jẹ́ pásìkò náà ti dé àwa náà ń bẹ́ lọ́nkọ́ má jẹ́ pásìkò náà ti dé o torí tí àsìkò ń bá dé yóò tún burú ju eléyìí lọ. Ah, nísìnyí ẹ̀jọ́ mọ ọ̀rọ̀ náà gbà ẹ̀jọ́ mọ ó ẹ̀jọ́ dúró ẹ̀jọ́ jókòó torí pé ń sin náà kí lè fẹ́ kó ṣe tọmọ bá yá yàkuyà tó nà ń bá wọn gbẹ́gun tí ń bá wọn sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ rẹ̀ tí bàbá sàǹpù òun náà sọ̀rọ̀ rẹ̀ dọ́bọ̀ rẹ̀ wọ́n ní à ń gbà táwọn bàbá wa ga ni ìṣẹ̀ṣe nìyẹn àfi ṣèṣe ẹ̀wẹ̀dẹ̀ yorùbá ìṣẹ̀ṣe àti ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ni lágbàtọ́ lọ́n ọlọ́mọdé àṣìṣe ra wa lẹ́sìn ìgbà tó o bá fọ ọlọ́run lẹ̀ tó o sì tó ẹ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n ń pè tó yàtọ̀ sọ́lọ̀ lọ́n lọ wárí fún o ti sànà kó o ṣèṣe o ti sànà kó ọmọ mú rere jáde láyé yìí o ti sànà kó ọmọ rí dáadáa gbà lọ́la kìyàmà abọ́ ọ̀yọ́ ìwọ ọ̀dọ́ tó dúró ti tọ́lọ̀ ìwọ ọ̀dọ́ tó dúró ti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ ọ̀dọ́ tó ìsàlásèjì ìwọ ọ̀dọ́ tí ìsàlásì ètò tó dúró dọ́gba wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida. àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní àwa mùsùlùmí gbàtọ́ lọ́n sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala báyìí la ṣe ṣe ní ìjọ tó dúró dọ́gba kì í ṣèjọ tí ń bẹ láàrin o àwọn aládé káyìn má tutù kùtù o èsì tí ń bẹ láàrin ta ló wà wájú wa ta ló wà lẹ́yìn wa. báyìí la ṣe ṣe yín ní ìjọ tó dúró dọ́gba wasat òun náà ni khiyarul umuri awsatuha èyí tó lóore jù nínú gbogbo nǹkan lèyí tó dúró dọ́gba. ọlọ́run ọba ni ẹ̀ríkà nàbì sallallahu alaihi wasallam sọ pé nahnu al-akhiruna al-awwaluna yawma al àwa la dé kàn tá a sì jẹ́ ní àkọ́kọ́ ní ọjọ́ gbẹ̀ndàl ahàlùsùnà ni bí àwa mùsùlùmí tá a jọmọ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam bá a ti ṣe jẹ́ ìjọ tó tá a jẹ́ àlùmọ̀ láàrin gbogbo àlùmọ̀ yòókù bẹ́ẹ̀ ni ahàlùsùnàtì láàrin gbogbo àwọn ẹni tó ń bẹ lábùradà abẹ́ àbùradà ṣe islam bẹ́ẹ̀ ni ti jẹ́ kó ń lọ gẹ́gẹ́ bí mùsùlùmí ti ṣe jẹ́ àlùmà tó lóore jù láàrin gbogbo àlùmà yòókù bẹ́ẹ̀ ni ahlùsùnnẹ́tì wal jamaa ni wọ́n jẹ́ àwọn èèyàn tó dáa jù láàrin gbogbo èèyàn yòókù tí wọ́n jẹ́ mùsùlùmí. kí ló kí ló kí ló dé tó ní darapọ̀ mọ́ ahlùsùnnà kí ló dé tó ní jẹ́ ọ̀kan nínú ẹni tí ń tẹ̀lé sùnnà kí ló dé tó ta sùnnà báwa ni ẹjọ́ ẹ má bínú o àwọn ẹni ń ṣerú ẹ̀sìn yín ni kí á lẹ́yìn ẹ̀sìn ta lẹ́yìn ṣe ẹ mùsùlùmí lèmi ẹ gbọ́rọ̀ mùsùlùmí tí ò sí súnà òfútu fẹ́ẹ̀tẹ̀ koronfo tó bá ti tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam islam wo lọ á ṣe anabi tọ́lọ̀ ń fẹ̀sìn rán ọlọ́nà rẹ̀ ò pé ọ́. tó nítorí de eléyìí abọ́ ọyọ̀ ìwọ ọ̀dọ́ tó dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́ èèsà láṣẹ ètò ó ti ẹ̀sìn ọlọ́run ọba mú wala takhafu fillahi lawmata la'im èyí sì bẹ̀rù èébú ẹni tí ó bu ọ nítorí kó ń ṣe tọ́lọ̀ ó ti torí tiwọn kọ́ pẹ̀sìn ọlọ́run ti ó ti torí tiwọn kọ́ pàlànà nàbì sallallahu alayhi wa alihi wa sallam kọ́ pàtì á kí ọ kú oríire a sì bọ́ ọyọ̀ ọlọ́run dákun kó jẹ́ kó oríire náà kọ́ bọ̀ kalẹ̀ orí ni kọ́ mọ́ dìde lórí pé ń tọ́sìn fọlọ̀ torí pé rere rẹ̀ yóò ran àwọn àbúrò rẹ̀ kódà rere rẹ̀ lè tún ran àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìgbà míì gan rere rẹ̀ lè ran bàbá àtìyá ṣebọ màmí lọ́lọ́run fi ṣe sábàbí nìsín tí gbogbo ilé wọn fi dání tí ń sẹsì tí gbogbo àwọn ará wọn fi dání tí ń tẹ̀lé súnà wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kọlọ ma àwọn ọmọ wa kọ́lọ̀ mọ̀ sí àwọn ọ̀dọ́ mùsùlùmí wọ́n mọ̀ sí wọn ní ìdínbà àṣà àṣùkọ́ ha ọmọ tọ́jẹ́ kò ní ọ̀jẹ̀ sábàbí tí gbogbo àwọn èèyàn rẹ̀ òfin ní ṣe Islam tí ọ̀jẹ̀ sábàbí tí gbogbo àwọn èèyàn òfin ní tẹ̀lé súnà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ eléyìí jẹ́ ẹnì kejì ẹnì kẹta òun náà ni rọ́jòlónù qalbuhu mu'allaqun bil masajid ẹni tó ṣe pé ọkàn rẹ̀ ó so ó sokó ara mọ́sálásí ni ó rọ̀ mọ́ ara mọ́sálásí ni gbogbo mọ́sálásí kìí ṣe mọ́sálásí tilé wọn nìkan kìí ṣe mọ́sálásí àdúgbò wọn nìkan kìí ṣe mọ́sálásí ìlú wọn nìkan mọ́sálásí gbogbo ọkàn rẹ̀ máa sunkọ́ ara mọ́ṣáláṣí ni ìyẹn ni pé tó bá hànú mọ́ṣáláṣí ni ìsìn tó bá fi lè jáde ńbẹ ntí ó kúnnú ròrí rẹ̀ náà ni pé mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ìgbà òní padà sí mọ́ṣáláṣí ìgbà òní padà sí mọ́ṣáláṣí. a oore ńlá lélẹ́yìí torí pé mọ́ṣáláṣí ilé ọlọ́run ẹni tó wọlé ọlọ́run tínú rẹ̀ ò dùn nǹkan ṣe é má nì ẹni tó wọlé ọlọ́run tọkàn rẹ̀ ń bàjẹ́ yẹ ìmánì rẹ wò àmọ́ ọwọ́jà inú rẹ̀ ń dùn ọwọ́jà ilé ṣetán ọ̀rẹ́rìn sẹ́mi pé ahabbul biqa'i ila Allahi al-masajid àyè tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù làwọn mọ́ṣáláṣí àyè tọ́lọ̀ ń kórìíra jù gbogbo olùkọ̀ọ̀kan làwọn ọjà èyí kórìíra jù nínú tiẹ̀ sí máa dùn àwọn ọlọ́sàn yóò wá ní ibi tá sì máa bẹ ní ẹ̀yìn àwọn elélùbọ̀ ń kọ́ ẹ̀yìn aṣọ ni mo ti ẹ̀fẹ́ rà lónìí ìyá títí mo ti pàdé yín ti pẹ́ lọ́jà nu ó dé mọ́ṣáláṣí ọ̀kanjú ko bí ẹni tí wọ́n so pa ìmáàmù ọkà àlẹ́mínẹ́sẹ́rà inú ń bí ọ iná àtọ̀ iná wà ńlẹ̀ bàbá aláṣẹ àbẹ́ẹ̀rí torí tiẹ̀ ni pé ọfẹ́ tètè fò jáde ọfẹ́ tètè bẹ́ jáde tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀fẹ́rẹ́ sì bá ti wọnú mọ́ṣáláṣí yóò máa tẹlẹ̀ bí ẹni tí wọ́n fi abẹ́rẹ́ gún lẹ́sẹ̀ ni tó bá jókòó yóò jókòó bí ẹni tí wọ́n ń fa abẹ́rẹ́ gún dì gbogbo tí wọ́n bá ń sọ jáde nínú sọ̀láàtù kéwú tí wọ́n ń kà ọ́n bí ìgbà tí wọ́n ń da bí ìgbà tí wọ́n ń da atakurubúsù atájọsí wọ́n ń tà sí létí ni níbi tọ́kàn rẹ̀ ọmọ àbàjẹ́ dé ẹ̀yẹn máa kíyèsí tí lè máa ń bá ti sọ sẹ́lẹ̀mù aláìkùn pọ́p. bó bá ti ṣe sálámù alákọ̀ọ́kọ́ orí ìdúró ní tìṣẹ́lẹ̀ kejì. Ah, mo ní sẹ́kùkọ̀ tí mo fẹ́ ṣe lé àwọn àjòkò kan mọ́sálásí afẹ́ ti sàábẹ̀ tì. láti ẹsẹ̀ pé èèyàn dára amẹ́ka. abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ó sì wọlé tà ìwọlé ẹni tó fò jáde mọ́sálásí nù ọkàn gbé ọkàn gbé rẹ́kọ́ọ̀dù sí ni. Ah, ah, ìwọ tó bínú jáde mọ́sálásí ní ọ gbé babalẹ́gbà lọ́ba gbé sí tó ọmọ kọrin bí òkú àbẹ́yìn ọ̀gbọ́n rí ni so wọ́n bá gbé babalẹ́gbà sí ní máa ń sọ rí báyìí ní máa ń sọ rí báyìí ní lẹ́kẹ̀lẹ́ ilaha illallah ayinla adikar adikar sọ ẹ kó o ṣe lẹ́yìn sọ láti nǹkan ó ti bẹ́ jáde subhanallah alazim tọrọ wa mọ́sálásí lẹ́nu tí ń gbọ́ rẹ́kọ́ọ̀dù ni ó tún jáde mọ́sálásí fòtì láti lọ gbọ́ ètò sẹ́kùnù rẹ́kọ́ọ̀dù tó sì yẹ ká máa ṣègbésí ayé wa bá ìwọ tó tó kù tó lọ́njọ́ kí wọn lọ fẹ́ máa fi gbésí ayé rẹ̀ ṣe bá ń sè ọ fẹ́ràn kọ wà nù mọ́ṣáláṣí láyé yìí ìbànújẹ́ ńlá ni fún ọ alẹ́ nìkan àdúgbò yẹn kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ ọlọ́run á fi ṣe kòńgẹ́ pé ẹgbẹ́ lè rẹ̀ gángan ni mọ́ṣáláṣí ti lálẹ́ o ní máa ń sọ pé tá a bá rẹ́ni tó fẹ́ ra léyìí o àá ah, ah. kí ló dé láì jẹ́ kí wọ́n kọ́ sọ́ọ̀tì sẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ tá a bá rẹ́ni tó fẹ́ ra léyìí because mi ò lè bí ààrẹ wọ́n nà ọ́ ni ó ní mi lè bí ààrẹ because um, lédè kúkúrú mi lè bí ààrẹ àwọn ẹni tí sì máa ń fò jáde mọ́ṣáláṣí òun kèé sòní lọ ó ti wà látàrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi abi hurayra radiyallahu anhu ọlọ́run ànábì sallallahu alayhi wa sallam wọ́n ṣe sọ̀láàtì fún wa ihda salatayil ashi báyà sọ̀láàtì zuhur àbí sọ̀láàtì làásù ẹni tó gbà á látọ̀dọ̀ abu hurayra ó lè mímọ́ gbàgbé abu hurayra dákọ̀ rẹ̀ báyà zuhur ni àbí asr èmi gbàgbé anabi bá sálámà ní raka kejì ọwọ́ àtìdé ọlọ sí ibi iwájú mọ́ṣáláṣí ọlọ gbé ọwọ́ lé igi tó wà ń bẹ̀. àwọn àtètè kanjú yára bẹ́ jáde mọ́ṣáláṣí ti bẹ́ jáde ń tiwọn látàrí ànábì sallallahu alayhi wa sallam. ẹ dákun sọ láti ti gbogbo àmọ́ raka mẹ́rin wọ́n á ṣe méjì wọn sálámà ṣé nǹkan yí padà kò yí padà sí òye kẹ́ ẹ dúró gbọ́ wọ́n ti bẹ́ dànù ọ̀pọ̀lọpọ̀ wọn kó pé mẹ́rin la ṣe náà kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́rin sọ̀rọ̀ kí tí bá ṣe mẹ́ta ní mẹ́rin mẹ́rin náà ni mẹ́ta náà ni tí ìmáàmù bá ṣe méjì ní mẹ́rin méjì náà ló ṣe tí ìmáàmù bá sì fi mẹ́rin ṣe mẹ́fà mẹ́rin náà la ṣe kẹ́ torí pọpọlọ wọn kọ́ kò sí ń bẹ̀ ọpọlọ wọn wà níbi wọn lọ ẹ sá sálámù ká máa lọ járe Abu Huraira ni àwọn akánjú yára tètè bẹ́ kò jáde mọ́ṣáláṣí àwọn ti bẹ́ dànù ọkùnrin kan bá dìde tọ́ ẹ pé ọwọ́ rẹ̀ gùn ó gùn ju tara yòókù lọ wọ́n máa ń pè ní dólì ẹ̀dá yìí àbọ̀wọ́ méjì léjìká ẹ̀yọ̀kan yàrá tọ́wọ́ kọ̀ọ̀kan gùn dé ọ̀tún ọ̀wọ́ kéésì pé wọ́n bu ògbọ́ wọ́n máa pè bẹ́ẹ̀ tí èsì ìbínú ànábì wa sallallahu alaihi wasallam náà máa pè bẹ́ẹ̀. yàtọ̀ sí wọ ò lè pè yàn ní elétè bọ́ọ̀lì bọ́ọ̀lì lójú rẹ̀ ìgbà tó wá kọ́ pàkọ́ ní bàbá elétè bọ́ọ̀lì bọ́ọ̀lì yẹn mo rò pé yé wa sọmọ kó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dànù àmọ́ tó wá pé tó ọba lè sọ ní face to face bàbá bàbá elétè bọ́ọ̀lì bọ́ọ̀lì ẹ̀yin mọ̀ ń bá wí. <laughs> ìwọ náà mọ̀ pé nǹkan kọ́ ṣẹlẹ̀ èmi náà lọ ń bá wí báyìí ẹ̀yìn rẹ̀ ó dùn sọ àmọ́ lójú rẹ̀ ó lè má rọ̀ tọ́ ìgbà tí dólìyàdẹ́ yìí òun á ti dé nítorí wọn fẹ́ fààyàn bẹ àwọn àtètè kan jú yára bẹ́ dànù àwọn ti jáde lórí ni wọ́n á ti dé pé àkóṣèrètò sọ̀lẹ́tò amnesi wà nẹ́bí sallallahu alaihi wasallam sọ́lọ̀ ń ló ní sọ̀lá ti kù ni torí kò sí tí ò lè ṣẹlẹ̀ láyé ànábì ah, ọlọ́run ó lè ṣe dẹ̀kun fún wa pé mẹ́sẹ̀ mẹ́rin máa ti sọ́ di méjì ṣé ọlọ́run ló dínkù ní àbí wọ́n lọ gbàgbé ah ànábì sallallahu alaihi wasallam ó ní nǹkan nu méjèèjì ọ̀sẹ̀lẹ̀ ah zoli ni kọ́dẹ́ká na báàbò dàlí apá kanu méjèèjì ti Abubakar àti Umar sì ń bẹnu jama àwọn ni wọ́n ga jù torí anabi sallallahu Alizu wasallam àbí àǹkọ asọ́dà kọ̀dọ̀lì ẹ̀dẹ́yìn ni zoli ni sọ àwọn yaba ni nǹkan kan ti nínú rìwáyà kan gbàtọ́ gbogbo sọ̀hábà yòókù mọ̀ pé rákà méjì làwọn ṣe sọ láti ò tí ì pè àwọn ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀dẹ́ nìkan ní sọ̀rọ̀ pẹ̀lú ẹnu o àtànàbì sallallahu alaihi wasallam látàrí pé lórí ẹ̀dẹ́ ni ọ̀ma ń tọ́sẹ̀lẹ̀ ànábì sì ń sọ̀rọ̀ lórí pé òun náà mà ṣé òun dínkù ni àbí òun gbàgbé wọn á sọ nù rìwáyà Abi Dawud fa awma'u bi ru'usihim an-na'am wọ́n forí wọn sọ pé gbàtà ni sóòtọ́ ni tó lóyèdè ń sọ wọ́n forí dà tòrọ àwọn ọmọ pé sọ láti òtí ìsékìní òtí ìtàn kí ni mo fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé àwọn àtètè kánjú yára bẹ́ dànù kó mọ́ṣáláṣí kìí sùn ní lọ́bẹ̀rẹ̀ wọ́n á ti máa ṣe bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ sí Islam ìwà tí ọ̀dá ni irú àwọn àtijọ́ náà ní ìsìtẹ́ àwọn kan ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wa ni àfikún tún sọ láti tiwọn sí àfi kí wọ́n tún ṣe torí ẹ̀ kí ni ń lé ọmọ mọ́ṣáláṣí gan-an rí kí ni ń bí ọdún mọ́ṣáláṣí sọ́ọ́kàlẹ̀ pààrọ̀ rẹ̀ tóbi jẹ́ pé ní ẹjẹ́ kọ́ fẹ́ jókòó sínú mọ́ṣáláṣí ẹ sì wá wò ó lé ńlá ń bẹ nínú ká jókòó sínú mọ́ṣáláṣí tẹ́ ẹ bá parí sọ̀lá tẹ́ ẹ dìde wala tazalu al-mala'ikatu tusalli alayhi ma dama fi musallahu alladhi salla fi àwọn mọ̀lẹ́kọ̀ ò ní yé ṣàdúrà fún wa lópin ìgbà tá a bá wà níbi tá a ti ṣe sọ̀lá tá a bá dìde wọ́n máa sọ pé allahumma salli alayhi allahumma ghfirla allahumma arham ọlọ́nkẹ́ ọlọ́ngẹ́ ọlọ́nsàforíjì tẹ́ bá jẹ́ pé ibi tẹ́ ti ṣe sọ̀lá àtìlẹ́jọ́ kò sí tẹ́ dìde sẹ́yìn bá ti dìde ẹ̀yin lẹ́ni kí màlẹ́kọ̀ ọmọ ṣàdúrà fún yín mọ́ òre ńlá sẹ́ni tí ń tètè sájáde mọ́ṣáláṣí ń sọnù fúnra rẹ̀ nù. anabi sallallahu alaihi wasallam tó sọ pé wala yazalu ar-rajulu fi s-salah man intadhara s-salah. lópin ìgbà tó bá jókòó mọ́ṣáláṣí tó ń dúró de sọ̀láàtì kan wọ́n ti máa kọ ìdájọ́ ẹni títí ń ṣe sọ̀láàtì fún ọ. ẹ wò ẹ̀yìn náà ṣe lè fi wọ́n wéra wọn ẹni tí ọkàn rẹ̀ fà má mọ́ṣáláṣí àtẹnitọ́kàn rẹ̀ fà má bomi ìjọyàtọ̀ sí mọ́ṣáláṣí wọ́n lè jọra wọn torí ẹ̀ ẹjẹ́ ajé kí ọkàn wa kó fà má mọ́ṣáláṣí ẹjẹ́ àwọn náà jẹ́ ọkàn nínú ẹni tí wọ́n mọ̀ wá mọ́ṣáláṣí wọn kọ́ mọ́ṣáláṣí kó lè bàa jẹ́ ilé ìkó àwọn nǹkan àtàpamọ́sí. Si mọ́sálásí èsè mìsíọ̀n ilé ìjọsìn fọlọ́ọ̀nì mọ́sálásí èsè ilé àgùtàn ámbọ̀sibọ́sí kó àwọn àgùtàn wa ní àwọn ọmọ mọ́sálásí wa ámbọ̀sibọ́sí àwọn ajá dákú ládùúgbò tiyín mọ́sálásí tó wà ń bẹ̀ àtàjá àtàgùtàn nílò àwọn mùsùlùmí dà àwọn ìwà mọ́sálásí torí ẹ̀ làwọn àfáà Yorùbá fi ní ará àdúgbò yẹ ẹbẹ̀rù ọlọ́ mọ́sálásí la rí àríjà máa abẹ́rẹ́ rí nǹkan o? ẹ sì máa pa àní mọ́sálásí àní wọ́n kọ́ mọ́sálásí kalẹ̀ kí ló dé tẹ̀ ìsìn lọ. irú ẹ tiẹ̀ wọ́pọ̀ láwùjọ ibi tí ó bá jẹ́ pé àwọn mùsùlùmí kan fò kọ́ lásán jẹ́ mùsùlùmí ni ó kọ́ lásán ẹlòmíì ò dé mọ́sálásí rí wàláhì igi múlé rẹ̀ mọ́sálásí sì wà. sọ ayẹ bẹ́ẹ̀ akunjọ kan ìyàwó rẹ̀ náà tí ò borí rí yóò lọ wá ìbòrí kan yọ́rọ́yọ́rọ́ yóò gbé sọ́rùn náà pé bàbá lè máa mú ọ̀kan nù jàmá yín kú tani níbo ni máa dúró <laughs> àwọn ọmọ eléyìí lọ́kàn nù jàmá wa bàbá ẹ lè má mọ̀ wọ́n hmm, ẹ̀yìn lẹ́yìn wọ́n máa dúró ẹ̀yìn lẹ́yìn ní máa dúró ẹ̀mẹ́lẹ́rìí méjì wà ẹ kàn lọ ṣe sọ láti sí Pọ́ọ̀lù àti Joseph lánìí tí wọ́n ń sin lọ́n irú ẹ pọ̀ láwùjọ Yorùbá wa yìí o tí wọ́n sin lọ. ẹ ṣe bí bọ́yá mọ́ṣáláṣí ń bẹ́ lómi ìjà ni alẹ́ ni tí ń gun mẹ́ṣíìnì tí ń gun ọ̀kadà tó bá ti déwájú mọ́ṣáláṣí báyìí yóò hó náà bọ̀ burúkú ni kí ló dé kí ló dé la ilaha illallah ìwọ tó fò sẹ́lẹ̀ tó kùn jọ tí ò sí tí ó kù mà jẹ̀sìn tó kà fún yìí lọ wọ́n á lọ wá wá àwọn aláìlérò kan táwọn náà dẹ́sìmà àwọn máa ṣe sọ láti sọ̀daràn la kí ló dé kí ni mọ́ṣáláṣí ṣe fún yín kí ni mọ́ṣáláṣí ṣe fún yín tẹ̀ ìsìn lọ wọ́n ní ẹ ìsìnkú àfẹ́ wá a máa rò pé mọ́ṣáláṣí irú ètò wọn dá lẹ̀ ibi dáàtì lè máa ṣe mọ̀lúdì àbí òye wa láti máa sọdún káyókáyó ibi dáàtì máa ṣe lè látùkádìrì àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ẹ tá a ti lè máa ti aṣọ ọlẹ tá a máa wàdífà tó tó ní záwíà àmẹ́yìn ní ìsìn ẹ máa sọ pọ́lọ́ sọ ànábì sọ eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ ẹjẹ́ abẹ́rù ọlọ́run ká máa wọ̀ náà ẹjẹ́ asin tá a fi wà lìjánà àwọn ìfẹ́ gbọ́ mo rò pé yé ìdí tá à ń fi ń sá fún mọ́ṣáláṣí nu ẹ pé ká má sóògùn àwọn àti fẹ́ sóògùn ẹnì ká má sóòsà ká má gbẹ̀bọ̀ àìmọye tó ń ti gbé lọ́dún yìí àwọn ọmọ kẹrù mọ́ṣáláṣí tí wọ́n kọ́ nù ok mọ́sálásí orísìmí wo lọ́wọ́ wa ibi tí wọ́n bá ti ń sèré pè tá ń sèrànù kì í ṣe mọ́sálásí wọ́n ń lo mọ́sálásí fún bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn eléyìí ń bẹ̀sìn jẹ́ ni akaramakomola ẹjẹ ajẹ kí ọkàn tiwa náà kó fẹ́ràn àti máa lọ mọ́sálásí kí ni wọ́n máa dùn láti wà nù mọ́sálásí ká sì jẹ́ ẹni tó ṣe é pé torí pé àwọn èèyàn kan ò sí tí wọ́n máa lọ mọ́ṣáláṣí tí wọ́n máa sọ mọ́ṣáláṣí jí pẹ̀lú wíwá àfẹnitọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan tí ń yọ zakat tí ì bẹ̀rù ẹlòmíì yàtọ̀ sí Allah àwọn nìkan ní máa lọ mọ́ṣáláṣí àwọn mọ̀nàfíkì àti ìní ń lọ mọ́ṣáláṣí o àwọn tó yẹ pé Ramadan ẹ̀jẹ̀ ń di mùsùlùmí àwọn ìlọ mọ́ṣáláṣí Ramadan ní bọ̀ yìí ẹlòmíì ti lọ rẹ ní báyìí táwọn ọmọ wá ṣètọ́ni táwọn ń ṣiṣẹ́ fún ó ti kó gbálíngbà ẹ dákun ṣerú ẹ̀sìn tó yẹ ká máa ṣe nù ẹ̀sìn ẹ̀kan lọ́dún láì ságbẹ̀ ṣe ń dáko lásìkò òjò nìkan àwọn àgbẹ̀ kan ti yarí wọ́n ń dáko lásìkò ọmọdé ń kú àgbàlagbà ń kú kí lẹ sọ fọlọ ntẹ bá kú ẹjẹ ajẹ kọkàn wa ọ̀rọ̀ mọ mọ́sálásí àìmọye ládáláwa àmà gbà torí kété ń bá ń lọ mọ́sálásí ẹ máa ṣàtúnṣe mọ́sálásí anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́lọ́n fi ládàá ló máa mi hàn mí tó fi dórí ìdọ̀tí jàǹkáwọ̀ tí ẹnìkan bá mú kó mọ́sálásí irú ládàá tọ́lọ́run fún ọlọ́run fi hàn mí èè lọ mọ́ṣáláṣí bóòlù sì fẹ́ sàǹfààní ru eléyìí. ìtọ́jú mọ́ṣáláṣí èsì tẹnìkan yàtọ̀ sẹ́nìkan gbogbo wa ni débìlì ọlọ́run ẹlẹ́dàá wa ni. ìwà kan mú dọ̀tí kó nu mọ́ṣáláṣí à orí kí mọ́ṣáláṣí dọ̀tí o sì lọ mú gbálẹ̀ o sì gba ọlọ́run ẹlẹ́dàá ó fọ́n ládàá rẹ̀. akramakumullah eléyìí náà ń bẹ nù nǹkan tí máa jẹ́ kéèyàn ọbẹ̀ lábẹ́ bòjú ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmá lọ́jọ́ tí ò síbò jì kan àfi tọ́lọ̀ ẹlẹ́kẹrin rajulani tahabba fillah àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ràn ara wọn nítorí ti Allah ntọ́fà tí ìmáàmù Nawawi rahimahullah tó fi fi àdéhìí sábẹ́ àkọlé yìí ẹni méjì tí wọ́n fẹ́ràn ara wọn nítorí tọ́lọ̀ wọ́n pàdé lórí tọ́lọ̀ gbogbo ìgbà tí wọ́n bá tún túká náà kìí ṣe ní tìtọ̀ tẹ́ o tí kálukú ọba máa lọ ilé rẹ̀ tí kálukú ọba máa lọ ìlú rẹ̀ tí kálukú ọba padà sáyè rẹ̀ lórí tọ́lọ̀ náà ẹ̀yin sì mọ̀ pé mo fẹ́ràn rẹ nítorí tọ́lọ̀ ọ̀wọ́n púpọ̀ láwùjọ mo fẹ́ràn rẹ nítorí àǹfààní lọ́pọ̀ ọ̀rẹ́ àǹfààní lọ́pọ̀lọpọ̀ ń bára wọn sí ọ̀rẹ́ torí tọ́lọ̀ kọ̀pọ̀ oníkálukú à òun ló bá mi wá sẹ́ à bàbá nìyẹn à wọ́n ń tọrọ pé kọ́ bá mi wá slọ́ọ̀tì ká ní so mo gbọ́dọ̀ máa lọ ọ̀dọ̀ rẹ̀ ah ọ̀fẹ́ fún mi nákàlí kánì nákàlí òfò tí owó fi máa yọ lábẹ́ awọ abẹ́ rí nǹkan mẹ́rin ó lè pé wà tìyàwó rẹ̀ ẹ̀ ọdún mẹ́ta mẹ́ta so ẹ̀ dẹ̀rú ẹ̀ mọ̀ bá wọn gbígbẹ́ dànù nínú pò nítorí pé ẹ fẹ́ gba nákàlí lọ́wọ́ wọn akramakumullah ẹni tó ṣe pé òun lọ́bọ̀ wá mọ́tò tó ń gbàgbà wá rẹ̀ ó rí kọ́ ń ṣerú fún un àǹfààní làwọn èèyàn máa ti torí rẹ̀ bára wọn sọ̀rọ̀ kọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ abdullahi bin abbas radiyallahu anhuma látàrí àwọn sọhábà ó lè tó pọ̀jù nínú rẹ́pọ̀ táwọn èèyàn bára wọn sí lónìí lórí ilẹ̀ ayé one thousand four hundred years plus láyé ti wà bẹ́ẹ̀ láti wá pé lónìí tí gbogbo ẹ ti polúkúrú mu sùn ẹni tó fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ ká má pé kò sí rárá torí ayé náà ni gbogbo ẹ̀ ní ìsìn lẹ́nìkan bá lóun fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ ó sì kówó lọ́wọ́ bíi two million so àwọn ọwá ní kí àwọn aláìní kí wọ́n wá afẹ́ pínwó yìí fún wa lọ́wọ́ aníkọ́rẹ́ rẹ̀ kan wá ọ̀ránṣẹ́ pé o àmọ́ ti kẹ́fin pé ó fẹ́ pínwó so ọwọ́ pín gbogbo owó yìí fáwọn màmá màmá tí à ń jẹ tójú ń pọ́n àwọn bàbá bàbá tí ò lágbára má ẹ pín two million yìí fún wọn ó fi pé tó àwọn kọ́rẹ́ rẹ tọ́wọ́ àyàn ọmọ garùn ni yóò tún máa gbé ọ̀fun pé kó lè dá àmọ́ kó ń wá o má pín kínní ìtàn o ọ̀ ń wá o ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ wà ń dùn ẹ má bínú o àwọn aláìní la fẹ́ pínwó yìí fún o ó sì mọ kọ́rẹ́ rẹ rọra lówó lọ́wọ́ má pín kínní ìtàn o ọ̀rẹ́ wa tó bá fẹ́ káàrin wọ́n dàrú má pín kínní ìtàn o ǹjẹ́ ọmọ fojú sọ fún ọ nù wọ́n wá pín tán wò pẹ̀lú ògùn ọlọ́run yàtọ̀ sí kò ní rí má yóò sọ àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí ọ yóò tún rán àwọn ẹni tí ọba jíṣe ebú fún ọ láti sọ pé ọ̀rẹ́ rádaràda ọ̀rẹ́ ẹbú àfi ajẹmọ́fì ayó kí lọ́nà tó bá fóònù nìkan three hundred thousand ní owó fún àwọn ìyá tó ń pín owó fún sáwọn lọ́ba bàrà ju ọ̀rẹ́ rẹ lọ nítorí kọ́ ọ̀rẹ́ kí ni wọ́n ń bára wọn ṣe ọ̀rẹ́ àǹfààní lásán irú rẹ fẹ́ ṣẹlẹ̀ sáwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nàtànàbí pín èrè ogun Hawazin wọ́n á fún àwọn muhajirun lè tọ́pọ̀ wọ́n á mú nǹkan tá sẹ́rẹ́ wọ́n fi fún àwọn ansar àwọn ansar níbínú bá lé lẹ́yìn ju kálukú wọ́n wò pé ẹ kò lè má rí bẹ́ẹ̀ ìbáná bí ti rí mọ́ká gbà padà ó ti ráwọ̀ èèyàn tiẹ̀ lódodo ẹ ó lè máa ronú pé wọ́n padà sílùú oníṣ lẹ́yìn táwa ti forí ṣe táwa ti fọrùn ṣe àbẹ́yìn náà rápẹ́rẹ́ ni. gbà tí ń pín gbogbo èrè ogun ewu tó fà wọ́n. ok ṣé ọ̀rẹ́ òdodo ìlọ rẹ àǹfààní ogun anabi sallallahu alaihi wasallam orí tẹnìkan nu wọn ṣe bẹ́ẹ̀ ó tún pẹ̀lú bi léèrè ọ̀rọ̀ ó tún hàn pé irú ń tẹ́lẹ̀ yìí ń ṣe ní ti ń ṣe léyìí náà ní sùn náà à rí bùkátà ká torí nǹkan ilé ayé o anábì fi wá sọ fún wọn pé àwọ̀tẹ́lẹ̀ làwọn ànsọ̀ àwọ̀lékè làwọn èèyàn yòókù èwo ló tètè súnmára jù sáwọ̀tẹ́lẹ̀ ni àbí àwọ̀lékè àwọ̀tẹ́lẹ̀ ni a jẹ́ pé ẹ̀yin lọ́dọ̀ mi pàtàkì ju àwọn èèyàn yòókù lọ ẹ rántí pé aláìní nìyẹn o tọ́lọ̀ ẹlẹ́dàá wa sọ̀rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú sábàbí mi ẹran ti kọ́ta nìyí tọ́lọ̀ ń sọ yín dọ́mọ ìyá tó fẹ́ràn ara wọn látàrí mi èyí tí jẹ́ káwọn èèyàn kó pàǹdà pàǹdùkú ilé ayé lọ kẹ́yìn ọmọ gbá nàbì sallallahu alayhi wa alihi wa sallam lọ ọkàn wa balẹ̀ ajẹ́pẹ́ ànábì ò ní fi wálẹ̀ òní tìtorí pé òun ti gba mẹ́kà padà kó dúró sí mẹ́kà lóòótọ́ anabi sì bá wọn lọ sí madina padà anabi ó padà sí maka mọ́ kọsọ maka dìbí tí ó tún máa gbé torí ẹ̀ jama akramakumullah ẹjọ́ àwọn náà fẹ́ràn ara wa nítorí tọ́lọ́n ìfẹ́ torí tọ́lọ́n ń ló máa ń kalẹ̀ ìfẹ́ torí nǹkan míì okùn rèé gbé ìjà. E ìbànújẹ́ gbé gbẹ̀yìn rẹ̀ kì í kalẹ̀ rárára torí fi afádìẹ lásán ni o lè kọ́ dínà ká du adìẹ ká du pa àmọ́tẹ́ bá fẹ́ràn èèyàn torí tọ́lọ̀ ẹ rí i pé àwọn ẹni tí máa dàrin èèyàn rú wọn ní ràrin yín afẹ́ràn ara wa nítorí tọ́lọ́n kò dínà kẹsìrà yín náà láǹfààní o ṣùgbọ́n kì í ṣe torí àǹfààní òun làwa fi fẹ́ràn ara wa kókó ń ta fẹ́ yọnu kí ló dé tó fi fẹ́ràn lágbájá báyìí torí tọ́lọ́ ni ìwọ náà ń kọ torí tọ́lọ́ ni eléyìí lọ pàtàkì lọ gbé rẹ́kọ́nà àwọn èèyàn tó ń bájà wá rẹ́kọ́nà àwọn ẹni tó ń bínú dákùn gbé jáde sọ ẹni tó ń bínú torí tọlọ́n fún wa nù wọn sọ ẹni tó ń bàjá torí tọlọ́n fún wa nù ọgbẹ́bù ó rí i pé torí nǹkan lé ayé ni ìbínú ara ẹni kéèta ni ìlara dókòwò ẹnìkan ọmọ tómi amọ̀sibọ́sí yóò jù mí lọ onìkan lọ́lọ́ ń dá yìí fún mi tòbí wàá jẹ́ pé ìwọ́pọ̀lọpọ̀ ti ń fà bínú náà a máa ṣe pé torí kìí sin náà ló ń ṣe ń bínú rẹ ni a máa ṣe torí pọ́jọ́ tá ànábì sallallahu alaihi wasallam ló ṣe fẹ́ rí mi rẹ̀ látàn a máa ṣe pé ọ̀sẹ̀sẹ̀ sin ọlọ́run ó sì pa kéèsì rẹ̀ kọ̀gbọ́kọ̀gbà ló ṣe mú lọ́tà ni ebi nǹkan lé ayé náà ni wọ́n lọ sí kọ́kọ́ ń ta ráìsì lónà bá bẹ̀rẹ̀ sí ta ráìsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí kí lọ́ fàjà ebi ń tẹ́ mọ́ ọ parí rẹ̀ títí kò ní tán pé kéènì ajọ́ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà mo ń bọ́ ṣòkòtò kan náà tí wàá dúró tí wàá ti ọjọ́ kẹsẹ̀ bọ́. ńgbà tó yẹ pé ẹjọ́ wà lẹ́nu sẹ́ ìwọ sínú ọ̀rẹ́ gbaṣẹ́ òun á sínú ọ̀rẹ́ pẹ̀lú promotion bébí náà lọ́ fàjà tó ń ṣe sọ pé gbogbo ní tí wọ́n bá gbà lẹ́jọ́ fún un ó fò kọ rẹ̀ ó fi fáyé àbí kí ni fàjà ẹ̀yin méjèèjì ẹ̀jọ́ dúpẹ́ fẹ́ jẹ lè máàmù wọ́n á fẹ́ nìkan jẹ́ wọn ò fi wọ́n jẹ́ o sì ní àárí bí ó ṣe ṣe. àbí ẹ̀kọ́ ni kí ni ń fàjà kí ni ń fàjà. ẹ rí i pé ilé ayé náà lọ dá ọ̀pọ̀lọpọ̀ jálẹ̀ àjọjẹ́ ìyàwó ọkọ̀ kan náà ebi náà ní ń fàjà àwọn obìnrin. tẹ́ ẹ bá rí tóbi méjì rẹ tí wọ́n tẹ́ yẹsẹ́ nìkan rìkísí lọ́pọ̀ àwọn pọ̀ tí wọ́n dọ̀rẹ̀ àwọn náà fẹ́ràn ara wọn torí tọ́lọ́hún <coughs> ká pé obì ọkọ méjì obì méjì tọ́jú obì ọkọ kan wọ́n á ara wọn torí ọlọ́ àá sísà o mo rò pé yé so wọ́n lè fẹ́ràn ara wọn torí tọ́lọ́ ẹ já gbéra wa padà sí ká fẹ́ràn ara wa torí tọ́lọ́ ẹnjọ́ nájà kan náà níbi táyé bàjẹ́ dé lónìí tẹ́bá rí tí jọ rẹ́ rìkísì ni kéésì torí tọ́lọ̀ rìkísì lọ́dà wọn pọ̀ rìkísì wọn padà tún tú wọn ká lẹ́ẹ̀rí kí wọ́n tún padà kọ̀yìn síra wọn torí kéésì fẹ́ tọ́lọ̀ ẹ̀rí tí wọ́n máa sọ Yorùbá lẹ́bù pé à ẹ̀yìn wọ́n ti pè owó òwò kéétàn owó òwò ní bóńjẹ́ àwọn àwọn tó ń nàbí owó ẹjọ ń nàdé sàárì àníkẹ́ fẹ́ràn ara yín torí ti Allah tọ́ba sì kórìíra ẹnìkan kórìíra rẹ̀ nítorí ti Allah eléyìí ni ń tọ́jà jẹ̀mọ́ táwa mùsùlùmí tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ àwùjọ wọ́ọ̀ dàgbà inú wa mà síra wa tí ẹni tá a jọ fẹ́ràn ara wa nítorí tọ́lọ́n tó bá ṣẹ̀ sí mi lẹ́sẹ̀ tí ń fi wá máa wò pé bákan tí ń fi máa yẹra fún un má pè á ah, nǹkan báyìí báyìí tẹ̀sí ó sì dùn mí o ìmọ̀ pé mo ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ dákun ẹ forí jì mí pẹ̀lú ògbó ọlọ irú rò tún ní wáyé má kò ní jẹ́ Yorùbá lẹ́fù Yorùbá lẹ́fù burú bàjẹ́ ọ́ndà Yorùbá lẹ́fù ẹni tó ṣàìdá sí ọ bá sọ fún pé à ah, ẹ ṣe báyìí sì ṣe báyìí sì ṣe báyìí Yorùbá lẹ́fù ìgbà náà ni ọ wàá ọtí ọ̀rẹ́ ń bàjẹ́ láéláé nù wo dictionary yorùbá level rẹ bó ṣe rí nu nítorí pé àwọn ọ̀kẹ́sìn kún wọn mẹ̀sìn ẹni tó sọ tó ṣe fóun kò fẹ́ káàríyàn dàrú òun fẹ́ kó o kó wá dán ju ti tẹ́lẹ̀ lọ ìgbà náà yorùbá wà yẹra fún ọ kò ṣe bá ṣe o ẹ̀sùn ni ọmọ kàṣí lọ́rùn o ókè <laughs> ìwọ ò ṣe nǹkan ní kẹsùn sí ọlọ́run ẹni tó rí tó ṣàìdá tó pàkíyèsí rẹ ní ọ̀fẹ́ kọ́ rẹ̀ yán dàrú yàtọ̀ sẹ́ni tó ṣe pé ó mú ọ mánú ọ̀fẹ́ jẹ̀ sínú tutọ́ funfun jáde ń bọ́ ṣe níṣe mùnáfìkì débi tí yorùbá ń bára wọn ṣe mùnáfìkì làwọn máa bára wọn ṣe torí wọn ò mẹ̀sìn ẹni tó yẹ pé kò fẹ́ràn rẹ láti bí débẹ̀ wọn oní ọmọ sọ pé òun fẹ́ràn rẹ wọ́n kọ̀pàkọ́tà ìkọ̀pàkọ́ ọ̀rọ̀ rẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí torí kò fẹ́ràn rẹ àmọ́ mùsùlùmí wa fẹ́ràn ara wọn dáadáa kíni kíni kílẹ̀ nìkan lè ṣe fún ọ tó ní sọ fún tọrọ sọ fún kó lè ṣàtúnṣe ni kíni wọn náà lè ṣe tí ò ní sọ fún ọ ọ sọ fún ọ kí wọn náà lè ṣàtúnṣe ni ọ̀rẹ́ yín ó tún alágbára títí tẹ́lẹ̀ lọ Yorùbá kọ́ Yorùbá kọ́ tọ́ba ti sọ fún Yorùbá pípò ṣe àìdá báyìí ó ṣàṣìṣe báyìí báyìí òtítọ́ yẹra fún nu o ẹ ṣọ́ra fún wọn wọn burú o wọn máa kẹsùn síyàn lọ́rùn ni o gbàtí èsì ṣe pé mo gbàṣẹ lọ́dọ̀ wọn yorùbá lẹ tó torí ẹ̀ láàrin yorùbá sì máa ń dàrú torí kékeré sẹ́sìn wọ́n ń mọ ọ̀rẹ́ wọn lórí ẹ̀sìn tó bá mọ ọ̀rẹ́ yín lórí ẹ̀sìn ẹ ẹ simplicity flexibility yóò wà láàrin rẹ àti ọmọ ìyá rẹ yẹn ó lè sọ fún ó lè nàtán kìí ṣe bíi má nàtán bí àdúgbò kan lùkà ó lè nàtán fún pé ah nǹkan báyìí báyìí tẹ̀sí fún ó dùn mí o tó bá dijọ́ mi ẹ dákun ẹ má bínú pẹ̀lú gbọ́nà irú tún ní wáyé mọ́ ẹ sì rí pọ́ọ̀rẹ́ yẹn kọ́ yóò ní agbára gidi àmọ́ gbà tí èsì tó rọ ọlọ́run náà lẹ ara yín tẹ́lẹ̀ náà àwọn nìkan lọ́mú ọdọ́mù ìyá rẹ̀ gbé òun dà gẹ́gẹ́ bí àpò gàrí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run wa là wá ń bẹ̀ kọ́dàkùn kó náà ní eléyìí tó ṣe sábàbí kárí ọlọ́run bá kó ṣàánú wa kó mọ̀ wo bí wàá wò ti ṣe dáa ọlọ́run dákun kó ṣàánú wa kó forí jìn wa kó forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wa kó ṣàmójúkúrò fún wa lórí àwọn àṣìṣe wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة